كتاب lẹ́hàn حديث tí a fi bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lónìí ó dá lórí oríṣi ìdájọ́ kan pàtàkì nínú àwọn ìdájọ́ tí ṣẹ̀ríà ìsìláàmù là kalẹ̀ pàtàkì jùlọ láàrin lọ́kọ gbogbo ń tí ó ní ìgbésí ayé ọmọnìyàn àbí mùsùlùmí gbogbo ẹ̀ ní ìsìláàmù dá sí gẹ́gẹ́ bá ti máa wí fúnra wa àwa ni kákan máa wádìí fasalu ahla dhikri in kuntum la ta'lamun a nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ kí lọ́lọ́run wí ń bẹ́ẹ̀ irú ìlànà wo ló fi rán anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́ máa ṣe ń rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa al-li'an nínú ìdájọ́ ọlọ́run ni tó fi rán anábùwà muhammad sallallahu alayhi wa sallam kí la ń pè ní lẹ́hánù ni pé a ti mọ̀ pé nínú ìdájọ́ ṣẹ̀ríà olúwa ó ṣe zina ṣíṣe ní èèwọ̀ zina ṣíṣe kò bá jẹ́ láàrin obìnrin àtọkùnrin tí wọn è lọ́kọ tí wọn è níyàwó àbí kọ́dà láàrin obìnrin adélébọ̀ àtọkùnrin tí ó ti ní ìyàwó gbogbo orú ọ̀nà zina tí ó jẹ́ èèwọ̀ nínú ṣẹ̀ríà islam nígbà tá a ti wá mọ eléyìí ẹ̀kejì ni pé ó wá nílànà tí ṣẹ̀ríà là kalẹ̀ pé kẹ́ ẹ tó wá múyàn fún zina ẹ gbọ́dọ̀ rí nǹkan báyìí torí pé èyí hùn nínú tọ́pọ̀lọpọ̀ ọ̀mà nípa ìsìláàmù ní pẹ́lú mi bá gbọ́ tí wọ́n dákọ pé a fẹ́ lo sẹ̀rí à ń bi báyìí ìjà ni ó sọ di pé gbogbo àwọn wọn mọ̀ lẹ̀ lóko gbogbo àwọn wọn mọ̀ gé lọ́wọ́ èyí ṣe tí wọ́n ṣe tí wọ́n fi lẹ́yìn lóko èyí ṣe tí wọ́n ṣe tí wọ́n fi géèyàn ní ọ̀wọ́ à gbogbo ntọ́dún anẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam tá fi jí sí ọlọ́run ọjọ́ ọdún àti mélòó àti mẹ́ta gbogbo ẹni wọ́n rí gbámú báyìí pé ó ṣe zìnà wọn ọ̀rẹ́ nìkan gbámú lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé àárín yẹn gbámú báyìí gẹ́gẹ́ bí ìlànà tí ṣe rí àfitẹ́ bá rí nǹkan báyìí wọn ò rí ẹnìkan ṣoṣo gbámú ẹnu àwọn bíi méjì àbí mẹ́ta tí ànábì lò dájọ́ ounzina adélébọ̀ fún fúnra wọn ni wọ́n wá jẹ́wọ́ pé àwọn ṣe nǹkan báyìí nko àìgbọ́lu eh, eh, ẹlòmíì àìnímọ̀ ń pa ẹ̀sìn yóò máa jẹ́ wọn máa ron tí ò sí lára ṣẹ̀ríà àfi bíi pé kò sí ti ń jẹ́ ṣẹ̀ríà kọ́dà ẹlòmíì ó ní wọ́n dá ṣẹ̀ríà fún wọ́n ti wá sọ ṣẹ̀ríà di pé ẹ̀sà jẹ̀yà bẹ́ẹ̀ ṣẹ̀ríà lọ rẹguléètì gbogbo ayé àtàlìkìyàmà nígbà tí nítorí ẹlòmíì ọmọ ti ń fẹ́ nu ara ẹ sọ aláàfẹ́ ṣẹ̀ríà ó sì ń kírun kí ni irun tí tó ń kíhun kọ̀mọ̀pára ṣẹ̀ríà tó ń ọ̀fẹ́ náà ni irun ó sì ń gbáwẹ̀ kọ́dẹ̀ lómi wọn máa pè lálàájì kí lọ́lọ́ ṣe mọ́kà bọ́ ọ̀bá fẹ́ ṣẹ̀ríà nípa báyìí ká padà sórí ọ̀rọ̀ lẹ́hàn olúwa ṣe léèwọ̀ àkọ́kọ́ ó wá kalẹ̀ tó lé gbé bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ múyàn fún ẹ̀sùn pósè kínní ó ṣe zina àmọ́ bàbá yìí pòun lọ́wọ́ fún rẹ̀ jẹ́wọ́ pé ẹ̀fọ́ òun mọ̀ òun mọ̀ pòun ti kó sínú ẹ̀ àwọn yìí ni lọ́sẹ̀lẹ̀ láyé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam nínú òfin tí ṣẹ̀ríà gbé kalẹ̀ ni pé èèyàn mẹ́rin tí ò gbọ́dọ̀ so òkúrọ́ nu wọn àbóńjẹ́gbẹ̀jẹ̀gbẹ̀ nu wọn ni wọ́n gbọ́dọ̀ jẹ́rìí pé a rí lámọ̀yìn àti lámọ̀yìn tí wọ́n ń ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ táǹpẹ̀ ní zina kọ́dà ẹ̀jẹ̀ ńlá débẹ̀ fún yín a rí wọn tí wọ́n tilẹ̀kùn mẹ́rí kọ́ o kọ́dà sojú mi báyìí ni wọ́n fi jọ wọ òtẹ́ẹ̀lì gbogbo yìí wọ́n ṣe rí zina nù sẹ̀ríà báwọn afáàtì máa ju rẹ̀ nù fíkìrì ni pé bí ọkùnrin àtobìnrin ti jà sọ ṣe pọ̀ ẹ rí wọn bẹ́ẹ̀ tẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin yóò wá búra bẹ́ẹ̀ pé a èmi rí mo fojú mi rí báyìí mo yà wọ́n fọ́tò ọyẹ yìí náà wo fọ́tò ẹ wá lọ jẹ́rìí pé ẹbẹ́ yìí náà ti rí inú fọ́tò ṣẹ̀rí ọgbà kọ́dà kámẹ́rà tí mi ká wọn ní ṣẹ̀rí ọgbà gbogbo jọ́hun tí ṣẹ̀rí àti wílé yìí àti mọ̀ pé ayé ó dì báyìí lórí fọ́tò nísìnyí téèyàn ò ṣe wọ́n lè pósè wọ́n lè fídíò ntí ọ̀sẹ̀ lẹ̀ kí wọ́n pé ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yóò dé fìlà nísìnyí bá fẹ́ dé fìlà fún bí fọ́tò wọn ó dé fún bọ́ bá sì dé fìlà bí wọ́n bá fẹ́ yọ fìlà ń kó wọn ó wé láwà ní fún bí gbogbo ẹ̀ ní wọ́n ń ṣẹlẹ̀ láyé yóò jẹ́ ká apírísíétì làákàyà àwọn àlùfáà ṣẹ̀ríà àtìgbani làwọn ti ní ṣẹ̀ríà ọ̀faramọ́ mọ̀yà ń fọ́tò akọ́dà kàkàlẹ̀ kódò ohun rẹ̀ lẹ́ ń gbọ́ nínú téèpù yìí gbogbo yìí ń wòye ṣe kínní kìí ṣẹ̀rí ṣẹ̀ríà nígbà tí pọ̀ tó láyé yìí

gbogbo nǹkan wọ̀nyí ni àìsí ìmọ̀ǹpa àkídà tẹ́lẹ̀ níjà àwọn èèyàn máa wọ́n máa gbàgbọ́ ẹ̀rọ àwọn èèyàn náà ti ń sọ fúnra wọn nísìnyí pé ọmọ ẹsẹ̀ sàbíkílẹ̀ ń gbé ni wọ́n ń pè lábìkú kò sí àbíkú kan ẹnu <laughs> ńgbà wọn ọmọ pé ti ń fa káwọn méjì kan ọmọ kàbí ma kọ́ ọmọ ọmọ kú kọ́ ọmọ ọmọ kú ìmọ̀ ti fi hàn wọ́n nísìnyí pé bóyá àwọn ọmọ ẹsẹ̀ ni gbogbo eléyìí ọ̀tako kankan nu sẹ̀ríà ń fi sẹ̀ríà rìn lẹ̀ ni torí pé bẹ́ẹ̀ yẹn bá nímọ̀ nípa sẹ̀ríà yọ ọmọ pé láti jọ̀hún làwọn àfọ onímọ̀ ti ṣàlàyé gbogbo nǹkan báyìí nípa báyìí kátó bá a ti ń to lórí ọ̀rọ̀ lẹ́hànù kí mo lákọ̀ọ́kọ́ tá a fi gbọ́rọ̀ lẹ́hànù yé èèwọ̀ ní zina zina ọmọkè àti ti àgbà torí ń rìpíìtì eléyìí torí bẹ́ẹ̀ yẹn bá dá àwọn ìlú tí wọ́n láwọn lajú táwọn ò kọ́sẹ̀ lónìí ẹni tí ó bá tí ì ní ọkọ àbí tí ì ì ní ìyàwó nítawọn òwì ni pé sọ́sà ti gbà bọ́ bá gbà kọ̀sọ́ dẹ̀ tọ́nu kínni nínú ṣẹ̀ríà ìsìláàmù gbogbo ẹni ọba ní àjọṣepọ̀ lọ́kọ-láya tí wọn ò sì ní nìkaáhù tí wọn ò ní yígì ní ti ń pè ń zìnà nù ọmọ èké ló ṣe bẹ́ẹ̀ ni àgbàlagbà ni zìnà náà ni ìyá wọn lọ́kàn ṣe ìyàtọ̀ díẹ̀díẹ̀ ìyá tẹni tí àbí tí ẹ níyàwó ó fúyẹ́ sí tẹni tó ti lọ́kọ àtẹni tí ó ti níyàwó irú èyí ò ní a ní gbogbo ìtọ́sẹ̀lẹ̀ lójú ayé anabi sallallahu alaihi àwọn gan ni wọ́n wá jẹ́wọ́ fúnra wọn bẹ́nìkan bá sì ní ìwé náà lòún kà débẹ̀ àbí ọjẹun oyó tán ti ń pè ò sí rọ́jímù nù sẹ̀ríà ẹ má dá lóhùn o àwọn àlùfáà tó jù lọ ti wí pé ń bẹ nù sẹ̀ríà nípa báyìí bàbá tí wàá mọ̀ bẹ́ẹ̀ pé sẹ̀rí àgbélànà kalẹ̀ tá a lè fi gbá kínni ẹni ọba ṣe zìnà mú bí lànà yìí bá ti wá yẹ tí ò pé àwọn tí sẹ̀rí àgbékalẹ̀ yìí òun ní faru ń tà ń pè ní kínni al-li'an sẹ̀rí àníkáwọ́ ẹlẹ́rìí mélòó ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n jẹ́rìí kòrókòró pé báyìí làwọn rí lápèjúwe àwa rí ẹlẹ́rìí mẹ́ta wọ́n pe ẹnìkan kún pé ìwọ náà pọ̀ wá pé ó sojú rẹ̀ òun náà gbà nígbà wọn débẹ̀ tí nínú tádájọ́ sẹ̀rí àgbọ̀dọ̀ sí àkànú hadith yìí ni pé ó wá dẹ́rù ọlọ́run bà wọ́n èyí tí ò sí mọ́ nísìnyí àwọn èèyàn lọ fowó jẹ́rìí kóòtù kọ̀rọ̀ wọn mọ táwọn lọ pàdé lọ́dọ̀ ọlọ́run èèlò wọn fún ọ adájọ́ wàá dẹ́rù ọlọ́run bẹ́ẹ̀rù ọlọ́run bá wàá bà ẹni tó yẹ pé wọ́n kàn pè òun lójú ọ̀nà pé àti ìpè wọn náà kún wa ká pé mẹ́rin wọn á ná ah, wọn kàn wí fèmí ni kò sojú mi sẹ́rígbẹ́rì ń ti yẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù wa kó sínú ọ̀ràn mi n ti ń jẹ́ sẹ̀rí àánú déédéé lọ́nà méjèèjì sẹ̀rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni sẹ̀rí àní àwa ṣe wọ́n ní ọgọ́rin bílálà ẹnìkọ̀ọ̀kan hadu alikọ́fì wọ́n sọ ń tójú wọn ò tó ní sẹ̀rí àpè wọ́n pé mẹ́ta ẹnì kẹrin ǹjẹ́ mo fi mọ́ example wa ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láyé àwọn sọ̀hábà ni o àwọn mẹ́rin kan ti ní ó sojú wa nígbà tí ọ̀rọ̀ dójú ẹ̀ tán ẹnì kẹrin ní ẹ̀gbọ́ ẹ̀mí ò rí àwọn wọn sọ fún mi pé àwọn rí àgbẹ̀ ẹ̀yọ̀ ń mbẹ ẹ̀kú mẹ́ta bí ẹ̀rí ọba sì ti pé ẹ̀dì ẹni ọ̀parọ́ mọ́ ẹni tẹ́ ló ṣe sì nánu. eléyìí mo ní àṣẹ wọn ní ọgọ́rin bílálà gẹ́gẹ́ bí kí ni hadu kọ́fífì là ń pè yí wọn bọ́bá wa ṣe pé ọkọ ló wírú ẹ̀ síyàwó rẹ̀ ńkọ́ ibi tá à ń lọ nù gbogbo eléyìí tá à ń wí tẹ́lẹ̀ ni pé wọn ò jẹ́ tọkọ tìyàwó bóyá alábàágbé bóyá wọn kàn rí wọn ńgbà wọn ọba ti lè mú ẹ̀rí mẹ́rin wá tó jingiri táwọn mẹ́rẹ̀ẹ̀rin èsè yẹn jẹgbẹjẹgbẹ tí a wọn ló kùrọ̀ ìdájọ́ sẹ̀ríà ni pé ìmọ̀ kẹ́rì wọn rinlẹ̀ tí wọn bá ti rí ibi rinlẹ̀ bẹ́ẹ̀ àwọn náà dáràn kínni wọn dáràn tá à ń pè ní alikọ́fífò ìparọ́ zìnà mọ́ èèyàn tí èso ń sì ná sẹ̀ríà òkè kọ́ lọ bẹ́ẹ̀ lásán láti lè kọ́ ẹlòmíì lẹ́kọ̀ọ́ pé a ntí ọba dájú àìwí o ìpele kẹta wa ni tọ́ba pé ọkọ ló wí bẹ́ẹ̀ síyàwó ńkọ́ láàrin lọ́kọ láya òun là ń pè ní òun ní máa fanta ń pè ní kíni al-li'an tí ọkọ bá lóun kẹfín ìyàwó òun ìyàwó rẹ̀ tó nílé pé ah, òun kẹfín rìnkùnrin mà ń ṣe zina ǹjẹ́ ṣe rí o pé ah, yọ̀wọ̀ àparọ́ máa ń gbé pé ìyàwó rẹ̀ náà ni kàlà kò rí bẹ́ẹ̀ ìdájọ́ ṣẹ̀ríà bó ti wà ní náà ni pé albayyina bá nẹ́bi ti wí nu sallallahu ti hilal ابن أمية رضي الله عنه náà àwọn صحابي ànábì ni tọ́wọ́ bá ànábì sallallahu alaihi wasallam hadith yìí ń bẹ nínú sahih al-bukhari wípé òun rí òun òun rí ìyàwó òun lẹ́ni tí ń ṣe zìnà kọ́dà pẹ̀lú ẹni báyìí shuraiku ibn sahma ìyẹn ni pé ọ̀rọ̀ wọn ni wọ́n ní kọ́kọ́dọ̀ òun mẹni tí wọ́n jọ ṣe zìnà kí lànà bí wí fún hilalu ń jọ náà albayyinatu aw haddun fi dhaharik albayyina aw haddun fi dhaharik hilal ọ̀kan nu méjì ni ó ṣẹlẹ̀ o albayyina sọ lẹ́rìí ọláwọn mẹ́rin mẹ́ta tí ó kún ọ tí wọ́n jẹ́rìí gẹ́gẹ́ bí ṣẹ̀rí àti wí aw haddun fi dhaharika àbí kí ọ tẹ́yìn rẹ̀ lẹ̀kọ́ jẹ̀bílálà haddu pé ọ̀pàrọ̀ mọ́ obìnrin tí ò ṣe zina. hilalu bin humayya yìí lórí ìtàn rẹ̀ tẹ́bá ń wo sábàbù nùzúlẹ̀ àyà tó wá ń pọ̀rọ̀ li'an wọ́n ní lórí ọ̀rọ̀ hilalu bin humayya yìí but hadithu ti hilalu kéyìí tá fẹ́ kà yìí hadithu amiru al-ujailani wọ́n lélẹ́yìí fẹ́ kà yìí àmọ́ àwọn méjèèjì wọ́n jọra wọn ń pa pé ẹnìkọ̀ọ̀kan wọn ọ́fẹ̀sùn kẹ́nìkan ọ̀fìkan kẹ́ni ọ̀fìkan ìyàwó rẹ̀ kò sì rí ẹ̀rí tí sẹ̀rí àníyàn mú wá kò rí mú wá níta ti ń jẹ́ kẹ́ni ti ń jẹ́ lẹ́hànú fi máa wáyé nù albayyinatu aw fi dha'rika. عن عبد الله بن عمر رضي الله عنهما أن فلان ابن فلان قال يا رسول الله أرأيت لو وجد أحدنا امرأته على فاحشة عبد الله بن عمر رضي الله عنهما أولوك حديثي و أن فلان ابن فلان أن لمي أما لمي إتما فلان نو كيس فلان يو فلان إتما نبي لمي أما لمي gbàgbé bá wọn lè pèèyàn ní fúlàn kọ́ máa ṣé òun jọ fúlàní ni ah fúlàn ibnu fúlàn lamẹ́yìn ọmọ lamẹ́yìn anabi wíbẹ́ ah ibnu umar naam fáwọn àtàjẹ́ tó lábùl ilmi eh, àwọn ọmọ ìyá wa tí mo pè ń fúlà àwọn ní alfa àti wa àwọn èyí kan pè wọn ní saudi fúlàtà la máa pè wọn ẹgbẹ́ntọ́ eh, bá gbé madina wọn wọn kéwú lọ́dọ̀ àwọn alfàlà àti yìí. Eh, amsalu sheikh umar falata rahimahullah àwọn wà lọrin bí rí ọlọ́nkọ́ mọ́sá kẹwọn. Eh, àwọn tá a jẹ́ tulabul ilmi níbí yìí fulan ibnu fulan ṣé ibnu umar náà ni ọmọ ẹni tí ó sọ ọ̀rọ̀ ni tó fi di fulan ibnu fulan torí pé ibnu umar ní lámàyín ọmọ lámàyín àbí arrawi an ibnu umar abẹ́ni ọgbà hadisi wa látọ̀dọ̀ ibnu gbogbo ẹ̀ náà lọ pọ́síbù àmọ́ ìtọ́ wa akọ́rọ́bù ni pé ẹni ó ṣe rìwáyà hadith yẹn òun lọ gbàgbé ó kọ tí ibnu Umar dákọ torí pé ni tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí kìí ṣẹni tí ibnu Umar ọmọ dépò tí ọmọ wa pé lámọ̀yìn ọmọ òun lápò kọ rẹ̀ ní amiru al-Ajlan qala ya Rasulullah àrọ̀ àwọ̀ Uwaymir sorry Uwaymir al-Ajlan. قال يا رسول الله أرأيت لو وجد أحدنا امرأته على فاحشة قني عويمرني وأوجسي الله صلى الله عليه وسلم أرأيت لو وجد أحدنا امرأته على فاحشة bóòlò ti rí ìwà nábì kí ló rí sí ìtumọ̀ àrà ìtànù kí ni wà nábì rí sí ìbéèrè àgbèrè zina ìtumọ̀ fáhíṣà nù kẹ́yìfà yẹ́sìnàrù bó ní ó sì kẹ́yìfà yẹ́sìnàrù ìntàkẹ́lẹ́mẹ́ tàkẹ́lẹ́mẹ́ bí amúrin àvim bọ́bá rọjò ọrú eléyìí ta ọ̀rọ̀ ńlá lọ́sọ̀ wa ìnsákàtà sákàtà àlàmẹ́sìlẹ̀ dáàlì bọ́bá sì lóhun dákẹ́ ẹrú eléyìí à nǹkan ńlá náà ló gbé mìíràn kẹ́yìfà yẹ́sìnàrù bó ní ó ṣe ọwá bí annabi bẹ́ kọ́ọ̀lá fasakẹta annabi yóò sallallahu alaihi wasallam falam yóò jibhu wọ́n lá annabi dákẹ́ annabi ọ̀dá lóhun falamma kana ba'da dhalika ataahu òun náà lọlé ngbàtà annabi ọ̀dáhùn tó béèrè béèrè báyìí annabi ò fèsì kankan sallallahu alaihi wasallam lẹ́yìn bí ọjọ́ díẹ̀ ọ̀wọ́ ìmìrù wa padà wá bá annabi sallallahu alaihi wasallam faqala inna alladhi sa'altuka anhu qad ibtulitu bihi inna alladhi sa'altuka anhu qad ibtulitu bihi wa annabi n ti ń wí ń jò ní ìwọ̀n o qad ibtulitu bihi òun gan làdánwò òun bá o wọ́n ṣẹ̀ṣẹ̀ wá láwọn bẹ́ẹ̀ fún annabi sallallahu jọ́nà kí ni fíkìwò hadithi láàrin yìí òun ni pé inú tá nẹ́bí kọ́ táwọn àfáà náà sì kọ́ dòní òun ni kéèyàn máa hun ìbéèrè lórí ní tí ò ara àyíta òun nígbà tí ìwé mìíràn bí ànẹ́bí pé kí lè rí sí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ọ̀pọ̀ ṣẹlẹ̀ ẹ̀yìn bọ́bá dákẹ́ ọ̀dákẹ́ sí ní ọ̀dá bọ́bá sì sọ̀rọ̀ ọ̀sọ̀ ní ọ̀dá fàṣàkàtà nàbí yú sallallahu alayhi wa sallam àwọn afọ onímọ̀ ni dídákẹ́ ànábì fi hàn pé èwo lọ ń wádìí tí tí ò tí ì ṣẹlẹ̀ sí ẹ̀yìn ni wọ́n fi máa kìlọ̀ fún wa pé àwa a jọ máa kéwú àwọn àmọ́ téèyàn wádìí pọ̀ nílẹ̀ kánrin ju kéèyàn máa wá lọ hun tí ò ṣẹlẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ nìkan bá jábọ́ láti ibì kan tí ó tún bọ́lẹ̀ sórí kíní kan ìbúrú kíní ọ̀wá ṣe à <laughs> èyí tí ó bá ṣẹlẹ̀ ọ̀ tí ìmọ̀dájọ́ yìí tó ṣẹlẹ̀ láyé tán bẹ̀ǹlẹ̀ ká máa wá ṣe ara àìta ara àìta irú àwọn tí máa ṣe bẹ́ẹ̀ làwọn àfáà máa pè ní àlà ara àìtì yún náà mo kọ́ táwọn àfáà máa pè wọ́n nu àwọn oní kílẹ̀rìsì kílẹ̀rìsì ara àìtì yún àmọ́ ńgbà tí Uwairu wá padà dé tó wá wí fún Ànábì sallallahu alaihi wasallam pé a ọ̀rọ̀ tóun máa wí òun òun gan lọ́mọ ṣẹlẹ̀ sí i فأنزل الله عز وجل هؤلاء الآيات في سورة النور lórí eléyìí ni aya ọ̀rọ̀ lẹ́hànú wa sọ kalẹ̀ aya náà ń bẹ nú alukur'an karim títí dọ̀la ń bẹ nú alukur'an sọ́rọ́tù nùr kìlá aya náà níbi tó lu wa ti ní wàlẹ́bíyìnà yọrùmúnà azuwájàhùn wàlám yakùn lahùn ṣùadáhù ilà ànfùsùhùn fàṣàhádàtò àhàdíhìm arba'u ṣàhádàt àyà tí àfa àti ibn Umar ṣe ṣára sínú pé òun lọ́fà àti àyà yìí fi sọ̀kalẹ̀ kí láyà yẹn wí ni pé walladhina yarmuna azwajahum àwọn tí wọ́n ń fi ẹ̀sùn kan àwọn ìyàwó wọn níbí yìí ẹ̀sùn zina nìkan òun lọ̀rọ̀ lè àánú dúró fún ọ agbọ́dọ̀ yanjú rẹ̀ èèyàn bá pé ìyàwó rẹ̀ ní gbogbo ntọ́ba rí ó pè tí ọba ti fẹ̀sùn kínni zina kan kò sọ̀rọ̀ lẹ́hànù kódà ìta wílẹ̀ kan ni kò sọ̀rọ̀ kọ́sífù ntẹ̀yẹn fi lè dáràn kọ́sífù ọgọ́rin fi zina kan èèyàn kó sì má lẹ́rìí lórí ẹ̀ ẹ̀ kódà ebu tó ọ̀dá ìyá ebu ọ̀tọ̀ àmọ́ ntí ó lè lè tó ká máa ṣe hádùú kọ́sífì àbí ọgbọ́dọ̀ jẹ́ pé èèyàn fẹ́ sun zina kan ẹni tó máa ń bi zina òní ọ̀fà kọ́fífù àbí láàrin ọkọ àti ìyàwó òní ọ̀fà al-li'an. walladhina yarmuna azwajahum nínú fíkì wáyà yìí ni pé kùránì láwọn tí wọ́n ń fi ẹ̀sùn kan àwọn ìyàwó wọn. a jẹ́ pé li'anu ọ̀kan ẹ̀sùn tó bá lọ láàrin àwọn tí wọ́n ṣe tọkọ tìyàwó kí ni ìdájọ́ tiwọn imma alḥaddu aw alqadhfu albayyinatu aw haddun fi dhahriki gbogbo ẹni ọba wòsàn tí ń fi ẹ̀sùn ṣìnà kan obìnrin olóbìnrin ìdájọ́ ṣẹ̀ríà ni pé ìmọ akọrẹ rí mú wá kásì lò dájọ́ Ọlọ́run ní ṣẹ̀ríà ìsìláàmù lórí obìnrin bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ká lò dájọ́ Ọlọ́run lórí ọkùnrin oníwìkúwì bẹ́ẹ̀ ẹ a fàyè lẹ kẹ́nìkan kan máa wá sọ̀rọ̀ kọ̀rọ̀ irú gba àwọn eléyìí ni ọ̀wọ́n láyé lónìí kọ́dà ẹlòmíín fẹ́ lè lọ wí inú àtẹ nínú orí rédíò nínú tẹlifíṣàn lọ́rọ̀ tí ò sojú ẹ̀ lọ́rọ̀ tí ò mọ pàtàkì ẹ̀ pàtàkì jùlọ nítorí bá ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú ẹrúbú èèyàn lórí ọ̀rọ̀ zìnà ṣẹ̀ríà ò fọwọ́ kékeré mú o ẹ máa kéèyàn ó wí kọ́ lẹ́rìí bí ó ti lẹ́rìí òun náà dáràn walladhina yarmuna azwajahum gbogbo ẹni àwọn tí ń bá ń fẹ̀sùn zina kan àwọn ìyàwó wọn walam yakun lahum shuhadahu illa anfusuhum tí wọ́n wá rẹ́ lòmíì tí ó jẹ́rìí àfara wọn náà òun nìkan náà lẹ́lẹ́rìí kí ni ìdájọ́ rẹ̀ fàṣàhádàtù ahadihim arba'u shahadat ìdájọ́ rẹ̀ ní ní kọ̀ọ̀kan wọ́n wá yọ wá jẹ́rìí ṣé èèyàn mẹ́rin ní máa jẹ́rìí ẹ̀rí tiẹ̀ yọ wá jẹ́ lẹ́ẹ̀mẹ́rin arba'u shahadat níta ń pè nílẹ̀ ànùnù ẹni ọ jẹ́ adájọ́ ṣẹ̀ríà àbá àlùfà tí ọ wà nírú po kó ṣe dájọ́ bẹ́ẹ̀ yọ wá ké sọ́kọ yóò sì ké sí ìyàwó báyìí ni ọkọ rẹ̀ fi ẹ̀sùn kàn án àmọ́ kò tiẹ̀ tí kan ká máa bi obìnrin pé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ kè rí bẹ́ẹ̀ torí ti ń jẹ́ sẹ̀ríà ìsìláàmù nu albayyinatu ala almudda'i walyaminu ala ala man ankara ẹni ọkọ fi ẹ̀sùn kàn yàn ó gbọ́dọ̀ establish ẹ̀sùn rẹ̀ náà òun ni òsì lẹ́lẹ́rìí yìí alukur'ani ni walam yakun lahu shuhadahu illa anfusuhum òun fúnra ẹ̀ nìkan náà ló fẹ́ jẹ́rìí ṣe ń gbọ́ pé lọ́kọ ni wọ́n fàṣàhádàtú ahadihim arba'u shahadat yóò wá yóò jẹ́rìí níwájú adájọ́ àbíwájú àfa oníṣẹ̀ríà lẹ́ẹ̀mẹ́rin pé a òun fọlọ́n búra àbí òun ọ̀dà òun lójú òun rí báyìí ẹ̀ẹ̀kejì yóò tún wí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kẹta yóò tún wí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kẹrin yóò tún wí bẹ́ẹ̀ tó bá wá dé lẹ́ẹ̀karùn-ún yóò wá fi lé pé ẹ̀ẹ̀karùn-ún yìí ò bí n tóun wí lẹ́ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin yìí bá jẹ́ pé rọ́ lòun pa márábìnrin yìí kí láàánà ọlọ́run ibi dandan ọlọ́run kó máa jẹ́ tòun láéláé ọkùnrin gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ wọn pé ń bẹ́ẹ̀ nù ká ka hadith yẹn lọ sálẹ̀ fatalahunna alayhi anabi wa ké àyà yìí fún ẹn tó béèrè béèrè wa wa'adhahu anabi wa ṣe wá sí fún wa zakarahu anabi rán létí pé sọ ọmọ implication tó ń dáwọ́ léyìí. ẹni mo rí pé òun àtẹnìkan ní òkun ṣẹ̀rí ọ̀fàyè gba gbogbo rádaràdà báwọn ẹ gbọ́dọ̀ protẹ́kì ọkọ̀ àtijọ́ ọmọlúàbí àwọn èèyàn kì í ṣe pé mọ̀kàn mọ̀kàn ronú wàhádọ̀hu wàdàkàràhu ànábì ṣe wáàsí fún ànábì ṣe rán létí ntọ́ dáwọ́ lé ìsọmọ̀dájọ́ ẹ o. wa akhbarahu kọ́dà nábì wí fún pé anna azaba dúníyà ahwanu min azabil akhirah pé wàrákùnrin yìí ọ̀ràn tó dá nísìn ò tí ì jọgọ́rin lọ torí bó ti rí nu ìyàwó gan ọ̀bá rẹ́rìí mú wa tó sì lóun ò lè ṣe lè àánú kò lè ṣe pèlè rẹ̀ ìpè tọ́ba ìpẹ́rọ́ lòun pamọ́ ìyàwó òun yìí kí ló kù ó kú kọ́sífù nù òun náà wí ní tí ojú rẹ̀ ò tó nù wọn ò ní wá gbé torí pé ọjà ìbíyàwó rẹ̀ náà ló kú wí sí kálá wọn nà òun náà lọ́gọ́rin bìlálà kọjá kọ fún wa àtẹlómìn òun là nàbì fi ànàbì wa ń wí sọlọsọlọ nfarakùnrin yìí pé ẹ mọ́jọ́jú ta yé ó tiọ́ o ìtìjú ta kìí àmọ́ ju ta yé lọ o àna àdábà dúníà ahwanu min àdábìl àkhírà ìyà ayé yìí ahwanu ọ̀yẹ̀yẹ́. ọlẹ ofuyẹ ìtumọ̀ ahawanunu mina azabi al-akhirah ju ìyà ti alikiyama lọ láàrin yìí mo ti sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pè pé ọ wá jẹ́rìí èké ní tí ò sojú ẹ̀ irú àyà yìí lọ́yẹ̀ wọ́n máa kọ sí gbogbo kóòtù àbí kí wọ́n máa ké sí wọn létí pé azaba dunya ahwanu min azabil èèlò wọn fún ọ bákan náà gbogbo ẹni tí ó ṣe nǹkan tọ́lọ́run ọ̀fẹ́ tí wọ́n wá ń wẹ́ni tó ṣe wọn ò rí wọ́n wá ṣèṣì tì mẹ́nìkan ọwọ́ alọ́lọ́run ti bá òun ṣe pé wọ́n kú ti wọn ò tiẹ̀ lè mọ̀ pé òun lòun ṣe láyé irú ayé yìí náà máa ké fúnru wọn pé azabu dúníà ahawanu mina jáde lọ́ọ́ bá wọn mẹ́jẹni tí ó ṣe ó jìyà o ìyá àtàyé ó ṣe kí ọ̀fúyẹ́ ọ̀lẹ́ bàbá kọ̀m̀pìà rẹ̀ sí àti ń dúró de irú ẹni bẹ́ẹ̀ lálìkìyàmà kọ́lọ̀ nǹkan sọ wa ń bẹ̀ ànábì ṣe gbogbo sí fún arákùnrin yìí. faqala la walladhi la walladhi ba'athaka bilhaq nabiyan ma kadhabtu alayha arákùnrin yìí tún wá búra wájú ànábì pé mo fi ọlọ́run tọ́ràn wà ànábì ń sẹ́ mo fi búra walladhi ba'athaka bilhaqi nabiyya ma kadhabtu nparọ́mà ntí òun rí nípa ìyàwó òun lòun sọ ma kadhabtu alayha tọ́ ńgbọ́rọ̀ tí wàá débẹ̀ ọ̀rọ̀ di ìdájọ́ nù àárín yìí nínú fíkìrù alkọ́bọ̀ ọ̀nà bá a ti dájọ́ nínú ṣẹ̀ríà ẹ̀kọ́ pọ̀ ń bi láìkan yìí. béèyàn bá wà ń po adájọ́ kò gbọ́dọ̀ wà lẹ́ni tí ó máa dóńpò pé ẹ lọ parí ẹ̀ lẹ́yìn tí ìdájọ́ bá ti déwájú rẹ̀ àmọ́ kó tó di pé ọ̀rọ̀ dojú ẹ̀ ó lè pe ẹ lọ ṣe kínni ẹ lọ yanjú ẹ̀ kódò ó lè bẹ ẹ nìkan àmọ́ lópin ìgbà tí gbogbo ẹ̀rí bá ti pé níwájú adájọ́ ṣẹ̀ríà kò gbọ́dọ̀ fọwọ́ pa kínni àlà ọlọ́run o ẹ̀ṣẹ̀ ńláńlá ni èyí tí ó fi yé wa tọ́wà kílára ju léyìí lọ láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan sùn ó wá fi nǹkan ní rẹ̀ kan bí gbàtí yẹn fi nǹkan sábẹ́ ẹ̀rọ rí lábẹ́ pílò ó sì gbé orílẹ̀ ọ̀run gbé lọ ẹnìkan wá ń lọ òun rí gbá ah, ẹni tí sùn nǹkan olówó iyebíye kan ní ní lórí rẹ̀ yìí à ah, tọ̀ ọ̀sà wà ọgbọ́n tí yóò fi yọ tẹ́nìyàn fura nínú ìdájọ́ sẹ̀ríà ń bẹ nìna ẹlòmíì lè pé èsì tóun náà fi sábẹ́ kílò kí sẹ̀rí o tó lè pèèyàn ló lè ọ gbọ́dọ̀ gbé nǹkan min hẹ́rìzì yìí min hẹ́rìzì yìí níbi tá a máa tọ́jú irú nǹkan bẹ́ẹ̀ sí òfin sẹ̀ríà nù pé ẹni ẹ bá mú kó lè ní kì í ṣe pé ju owó rẹ sí títì ẹnìkan wàá mọ wá ní ẹlò sẹ̀ríà fún ẹgbẹ́ lọ́wọ́ ṣẹ̀rí òwí yìí ṣẹ̀rí ọ̀wádìí pé ṣébi tó tọ́jú kínní yìí sí irú ibi tí wọ́n máa tọ́jú irú ẹ̀ sí ni based on the custom custom olùkọ̀ọ̀kan láyé anábọ́à Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá fi nǹkan sábẹ́ pílò rẹ̀ bẹ́ẹ̀ tó gbórí lé ọ́fíìsì kínní hẹ́rìzùnù. No níjọ́hun lé ọ̀dọ̀ àwọn bàbá tiwa náà abẹ́ awọ kọ́dà bí wọ́n bá ní táwa lẹ́fẹ́ lè pé mílíọ̀nù lónìí wọ́n bá ti sí awọ sókè wọn kò sábẹ́ rẹ̀ náà ni àbí ẹni tó bá wá ń sí awọ ní ọmọ tí àhà ọjà lè nu àmọ́ ẹni tí ọba ti kówó rẹ̀ àbí nǹkan ní rẹ̀ síbi tí wọ́n máa tọ́jú irú rẹ̀ sí bẹ́nìkan bá gbé kò lè lo ṣẹ̀rí ọjà lè fún o nípa báyìí arákùnrin yìí ó fi nǹkan rẹ̀ síbi tí wọ́n máa tọ́jú irú nǹkan bẹ́ẹ̀ sí òun lẹ́ni yìí fi dáràn kínni ọ̀daràn pé ọ̀jàlè ibi tá à ń lọkọ yẹn ọ̀jàlè ọwá wọn rí mú pòun ló gbé òun ló mú òun ló ṣe nǹkan báyìí nígbà wọn wá mú ní ah, àfikọ́ dọ́dọ̀ anabi sallallahu pé olè náà lọ́jà yìí gẹ́gẹ́ bá a ti máa ń wí ah, àwọn tó kójọ sára pọ̀ jọ anabi. láàfi gbọ́dọ̀ ṣe mistake ni ẹlòmíì ó sọ̀rọ̀ kò ní ma ẹ̀wọ̀n ibi tó yẹ kọ́rọ̀ òun ó dé ó lè máa wá pé bá náà ti wí ìwé sá ànábì ànábì ànábì ọlọ́run ni nabiyyun rasulun kọ́ọ́dín adájọ́ ni mufti mufti ni rọ̀ísù dáúlàtín olórí orílẹ̀-èdè ni lẹ́yìn ìtànẹ́bí kajúrò ẹ̀ papọ̀ fún sallallahu alayhi wa sallam kò sí òun làwọn afáàfin máa ṣe tàhílìlù rẹ̀ pé níta nẹ́bí sọ ní ààyè báyìí níjọ́ báyìí ọ sọ gẹ́gẹ́ bí adájọ́ ni àbí gẹ́gẹ́ bí mufti ìyàtọ̀ ń bẹnu méjèèjì fatiwa náà ni ọ jọra wọn àmọ́ bí èèyàn bá sọ nǹkan sọ adájọ́ òfin nu bọ́ bá sọ nǹkan sọ mufti bówó lò bówó ọmọ lò ọ pàdé lọ́dọ̀ ọlọ́run àmọ́ bá yẹ kó jòkó ń jòkó kọ́ bí ni ọ gbọ́dọ̀ mọ́ lò bọ́ ọ bá lò wọn mọ̀ àmọ́ wọn mú yẹn sí pé mo sì ṣe fatiwa fún un jò ní ẹ mọ̀ wòye sì tún lọ ṣe nǹkan mi kò sí ìtọ́kàn wọ mufti yẹn ní ọlọ́pàá àmọ́ kọ́ bí máa ní kọ́ dílé lọ́lọ́pàá gbà mo sì dájọ́ pé kọ́ sanwó yìí ń jọba yìí kọ̀ san ẹ lọ́ọ́ mú un àmọ́ bí yẹn bá kó fatiwa wá bọ́ tó sì ṣe fatiwa gba ẹ̀tọ́ rẹ̀ ni ò lọ fún àfa àlámọ́ yín ọwọ́ adijọ́ òun kò fún kò sí ìtọ́kàn wọ́ o yọ lọ pàdé ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nípa báyìí wọ́n wá kó bá nẹ́bí ń náà gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí adájọ́ sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ fatiwa kọ́hún anabi ní gbogbo ntí ó yẹ ká wádìí bó lẹ́sẹ̀ pòun ni gbogbo ẹ̀nà tá a fi fẹ̀rí múlẹ̀ nù sẹ̀ríà torí gbogbo ọ̀ràn nù sẹ̀ríà ló ní iye ẹlẹ́rìí tẹ́ wà èyí tẹ́ wọ èèyàn méjì ń bẹ èyí tẹ́ wà mẹ́rin ń bẹ èyí tẹ́ wà àádọ́ta ń bẹ naam anabi wa ṣe ọjà lè lóòótọ́ tọ̀ pé ẹ̀yin náà sì ti mọ ìdájọ́ ìdájọ́ ọba torí náà kí wọ́n lọ ṣe fún Baba tí wọ́n gbé nǹkan rẹ̀ bẹ́ẹ̀ lómi ní ó ti wí lónìí gbà kó lé tó báwọn ànábì <laughs> ó lé tó bẹ́ẹ̀ o bàbá wa ni àṣetò àṣeyìhun ni òun ti yọ̀ǹda rẹ̀ wà ànábì òun yá fi ẹ̀yẹn yẹn òun náà bírú rẹ̀ ibi rẹ̀ lómi ní ó ṣe máa wí lónìí kí lè sì tá ànábì fọ̀njọ́ náà ló di píríncípù nù píríncípù ọ̀rọ̀ dájọ́ nù ṣẹ̀ríà nù ànábì ni allah kọ́bla àǹtà tù ni ńgbọ́ ọmọ kó foríjìn ó ti foríjìn ó tó dé iwájú tèmi ni adájọ́ lèmi. ìforíjìn yẹn níṣẹ́ ni pé ẹ kò fi ọlọ́run tiẹ̀ máa lò ìtumọ̀ ẹ̀nu bàbá àpọ̀ fẹ́ foríjìn yẹn dandan kọ́ ni kọ́ ọwọ́ yẹn lọ wájú adájọ́ ìtumọ̀ rẹ̀ nu àmọ́ ó ti foríjìn nígbà <laughs> tó lẹ́tọ́ àti fi oríjìn yẹn bí kéèsì bá ti déwájú adájọ́ ṣẹ̀ríà kọ́sáforíjìn mọ́ o bẹ́ẹ̀ bá ń tí pẹ̀ ń gbà wọn gan omi ìtúnu ẹni èèyàn lè forí jiyàn ẹnìkan ò sì gbọ́dọ̀ wá pé ẹjẹ́ ńlọ bá wọn sọ̀rọ̀ ọba bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọgbẹ́sẹ̀ ẹ̀rí yìí náà ń bẹ ọ̀sẹ̀lẹ̀ láyà nàbà Muhammad sallallahu alaihi wasallam arábìnrin tó jalè algamidiya tí wọ́n wá ní kí wọ́n dájọ́ ṣẹ̀ríà fún àwọn èèyàn wá rí i pé ọkàbàámọ̀ ah, pé àwọn ah, ò sì mọ́ ọ́ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọn ànàdà ẹ̀ǹtẹ́ rẹ̀ sì ni ẹ̀ǹtẹ́ ẹ̀ǹtẹ́ lè bá nẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí Usama ni torí pé Usama ni hibbu rasul ibnu hibbu rasul àyànfẹ́ ànábì ọmọ àyànfẹ́ ànábì ẹrú sì ni bàbá rẹ̀ ẹ̀mọ àwọn táwa yàn láyànfẹ́ lónìí ẹni tó jẹ́ àyànfẹ́ ànábì tó pọ́pùlà pẹ̀lú rẹ̀ ọmọ ẹrú ni òun gẹ́gẹ́ bó ti fẹ́ràn bàbá rẹ̀ náà àwọn èèyàn wá fẹ́ lo advantage wọn pé òun nìkan ànábì ò lè bínú sí lọ́ọ́ bá a pé yọ̀ǹda obìnrin yìí Usama náà regret pé òun lọ́ọ́ bá ànábì ń jọ náà sallallahu alaihi wasallam ànábì ní atashfa'u fi hududillah wọ́n máa sì pẹ̀ fún yẹn pé wọ́n máa lo hadu òfin ọlọ́run ni pé ìyàtọ̀ ń bẹ ń bi kọ́rọ̀ tó dé pé àti rí òfin ọlọ́run ní ẹsẹ̀ báyìí gbogbo ẹni tó bá kọ di tí òjò di lílo ń gbà ní ẹlẹ́sẹ̀ ni o ọ̀rọ̀ à ń sípẹ̀ ọ̀rọ̀ à ń yá fìyàn kọ́ mọ́ ọ̀rọ̀ ẹ má lo òfin ọlọ́run lọ́dàrún àmọ́ sẹ̀rí ọkọ̀ kó tó dé stéèjì ni bẹ́ẹ̀ yẹn ọba sípẹ̀ kò sípẹ̀ ẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn ọba yááfi kó ṣe kínni kọ́ yááfi yàn nípa báyìí àwọn méjèèjì wọ́n ti wá déwájú ànábì sọ̀rọ̀ sọ́lọ̀m kó tó di pé ànábì ni wọ́n lọ pe ìyàwó wa ànábì ètí ìkè wọn èdè kóòtù nù agbọ́dọ̀ mọ̀ yàtọ̀ ànábì ńgbà kan wọ́n mọ̀ jẹ́ mufti ńgbà kan yọ já ànábì ńgbà kan yọ já sáájú orílẹ̀-èdè òun ní fi ń ṣe wáàsí pé a bẹ̀rù ọlọ́run àmọ́ bá ti dójú ẹ̀ tán ọwọ́ thumma da'aha aha wa pe arábìnrin yìí náà ó sì jẹ́ ọmọ pé nǹkan báyìí lọ́kọ rẹ̀ wí àmọ́ náà tó bẹ̀rẹ̀ wa ha anabi sọ fún un pé bó báyìí pé ó rí bẹ́ẹ̀ ó jìyà àtayé lóòótọ́ àmọ́ yà àtayé ahawanu min adhabi al-akhirah bẹ́ẹ̀ fóun náà faqalat la irú ìtọ́kọ rẹ̀ wí òun náà wí òun náà ní kọ́ra rúbe ntọ́kọ́ fi búra òun náà fi búra ọmọ èèyàn wàláfi bàásákà bilhaki ináhu làkàdé ìwà nẹ́bí bó ti wí wọn òun náà wí òun fọlọ́run tọ́ wà nẹ́bí búra pé òkúrọ́ ni òun là nẹ́bí padà wí ń parí hadithi yìí pé allahu anna lẹ́nìkan náà ò lè jó lódodo pẹ̀lú ẹnbẹ̀nu hadith yìí bẹ́ẹ̀ allahu ya'lamu anna ahadakuma kadhibun àǹfààní ńláńlá kan bẹ́ẹ̀ ń bì sọ́yẹ kí ànábì ọmọ lè sọ pé ìwọ ló kúrọ́ ànábì ọlọ́run àbí ẹ̀kọ́ ńláńlá nù la ya'lamul ghaib ànábì ọmọ ń tọ́pamọ́ ọlọ́run máa ma ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run ní ìròyìn tòun nìkan òun ni ilmul ghaibi ká nàbí ọlọ́run ó lè sọ pé àà ìwọ yìí ló kùrọ̀ àti mọ̀ bẹ́ẹ̀ òun ni mímbà bí àwọn alágbogbo ẹni tí ó tó ànábì la rìpíìtì pé inú ẹ̀ṣẹ̀ tó inú mi ò ní gba ọlọ́run òun ni kéèyàn ọmọ pòun máa ń tí ó ṣẹlẹ̀ àbí kíní kan wọ́n kíní kan ẹ̀fílẹ̀ ẹ̀ mọ́wọ́rí àwọn tó gbogbo ohun tí ń bá gidi anabi ọlọ́run ti gbogbo wa ń tẹ̀lé ni sallallahu alaihi wasallam kí la anabi wí anabi lè tọ́ dáhùn lójú gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ni pé anna ahadakuma kàzẹ ọ̀kan nù yín ló kúrọ́ nínú ẹ̀yin méjèèjì torí wọ́n ní ọfọlọ́n búra kò rí bẹ́ẹ̀ òun lòun fọlọ́n búra ó rí bẹ́ẹ̀ láàrin ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sì sí ẹ̀sùn kankan mọ́ lẹ́yìn wọn kò sí ó rí bẹ́ẹ̀ ń dajì kò rí bẹ́ẹ̀ ń dajì ahadukuma kàzìbù ẹnìkan nu yín ló kúrọ àmọ́ anabi fi yẹn kọ́ alẹ́ kọ́ sallallahu alayhi wa sallam àwọn kọ̀kọ́ tá anabi mọ̀ òun lè tọ́lọ̀ ń bá wí fún bọ́lọ̀ ń bá padà sọ wáàyí fún anabi nísìnyí wípé obìnrin òun ní ń parọ́ ẹ̀hẹ́ ọlọ́run náà ti sọ pé ń tọ́ bá wù ú nù gẹ́ìbù lòun máa ṣe kínni lòun máa fi hàn anabi àtàwọn tóun bá fẹ́ nú àwọn ẹ̀dá àmẹ́nìkan gbọ́dọ̀ dóńdó pé yọ máa ṣe kínni idda'u ilmil ghaib náà Eh, fàṣáhìdà fabada abirrajul to ńgbò tí wàá rí bẹ́ẹ̀ ọwọ́ akúntà ń pè ní kíni le fàbádà abirrajuli ara procedures lẹ́hánùnù ọkùnrin tọkọ fẹ̀sùn kàn yàn òun náà ni oko gbere ẹ̀ pe pé òun mo ní kan obìnrin ó rí ko kò rí bẹ́ẹ̀ ọkọ gbọ́dọ̀ kọ́kọ́ fi ń tó wí fi obìnrin ni o wa dispute rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ òun lọ fà fàbádà fàṣáhìdà arba'a ṣahadatin billah ọwọ́ ajẹ́rì gẹ́gẹ́ bí àyà kùránì ti wí lẹ́ẹ̀mẹ́rin eh, innahu lamina alkazibin pé oh sorry eh, innahu lamina sadiqin naam walkhamisata ń gbọ́dẹ̀ lẹ́ẹ̀karùn-ún anna la'natallahi alayhi in kana min alkazibin bó ti gbọ́dọ̀ wí nù lẹ́lẹ́ẹ̀karùn-ún gbọ́bá wá ṣe pé rọ́lùn pamọ́ o ibi dandan ọlọ́run kọ́ máa bá wọn làánà ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní ìgbéjìnà sí kẹ ọlọ́run ní jẹ́ làánà. súnmọ̀ sanna bilmar abọ́kùnrin bá ti parí tiẹ̀ ọwọ́ akankẹ́ni ọkù obìnrin. fashahidat arba'a shahadatin billahi innahu lamina alkazibin òun náà wàá jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin pé òun fọlọ́n búra òun fọlọ́n jẹ́rìí pé ntí ọkọ òun wí irọ́ ni. والخامسة بابا دليك أن غضب الله عليها إن كان من الصادقين كبين الله وما جتهم وبين يوي به بابا يقول طلق ونصر انتين جلي عنه nínú àwọn rìwáyàtò hadithi míì nínú pòsídìọ ọ̀rọ̀ lẹ́hànù ni pé bí wọ́n bá dé orí ẹlẹ́ẹ̀kẹrin bọ́bá yìí pé ọkùnrin ni adájọ́ wa mú ọwọ́ rẹ̀ yóò fi bò ní ẹnu pé má wí ẹlẹ́ẹ̀ka àrùn yìí o ìnáha mújìbà yóò sẹ́ o ẹnbẹ̀ nù rìwáyà mi bẹ́ẹ̀ pé bàbá bá a débi ẹlẹ́ẹ̀kẹrin tán kó tó wí karùn kí adájọ́ fi ọwọ́ bò lẹ́nu bàbá kóbìnrin nìkan wá obìnrin tí ó fọwọ́ bò obìnrin náà lẹ́nu lẹ́yìn ẹ̀kẹrin pé adáàbò dúníà ahwanu min adáàbò àfẹ́rọ̀ náà. ثم فرق بينهما انغو جواري به فرق بينهما النبي ya àwọn méjèèjì wọ́n lè jẹ́ tọkọ àti ìyàwó mọ́ والتفريق هنا أبدي التفريق هنا irú obìnrin tó bá ṣe pé lẹ́àánú lọ́ọ́ yà wọ́n àtọkọ rẹ̀ yìí wọn lè pàdé mọ́ láyé o. ọyàtọ̀ fún tọ̀láàkún bá inú ẹ̀ ń pé tọ̀láàkún bá inú bó ti lele tó bọ́bá ti lọ lọ́kọ̀ míì bẹ̀yìn náà kú bọ́rọ́ tọ́bá ti lọ lọ́kọ̀ míì ó lè tún padà wá fẹ́ ọkọ̀ àárọ̀ rẹ̀ àmọ́ èyí tọ́ba yìí pé lè àánú ló pín wọn wọn ó pín láéláé ni wọn ò tún jẹ́ tọkọ àti ìyàwó mọ́ eléyìí ni ìdájọ́ ṣẹ̀ríà. ثم قال لينا لنبني الله يعلم أن أحدكما كاذب fahal minkuma ta'ibun ọlá nàbí wa sọ sọlọ sọlọ pé ọlọ́run mọ̀ pé nìkan nu yín ló kúrọ́ fahal minkuma ta'ibun ǹjẹ́ ara ẹni tí ó tù bá nu yín bí torípò ti dájú pé ẹnìkan ń parọ́ ẹnìkan ń sọ òdodo nu yín ànábì wíbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n fi lafdhin níbi rìwáyà míì la sabila laka alayha èyí tá a wílẹ̀ kan nìyẹn la sabila laka alayha ó ní ó ní àṣẹ̀sì kankan àbí àṣẹ kan àbẹ́tọ́ kan lórí rẹ̀ mọ́ ìyẹn ni pé ẹ lè pàdé mọ́ ẹ̀ǹtí lè àánú tó bá ti ṣe pé à ń gbére ní sépè lọ ya tọkọ àti ìyàwó àtẹ̀fọ́rí kú àbàdìyàn òpin ya láéláé lọ́sẹ̀lẹ̀ ní àárín wọn ni. níbí nínú rìwáyà yìí kan náà kọ́lá ya rasulallah máàlì kọ́lá láàmàlá lákà ńgbàtà arákùnrin yìí gbọ́ bẹ́ẹ̀ pé a ah, ó dáhùn lójú pé arábìnrin yìí ṣe tó ń wí ni ah, ànábì ni ńgbà tó ti mú wa ohun tọ́lọ̀ ní àṣẹ láti ṣe òun ó ti gbéra ẹ̀ ṣépè ìwọ náà ti gbéra rẹ̀ ṣépè la sabila laka àlè kọ̀ságbára mi mọ́ ọ̀lẹ́tọ̀ mi arákùnrin yìí wá ní a máa lé owó òun tóun san ní owó orí rẹ̀ ń kọ́ owó sàdáàkì obìnrin yìí ṣe jàǹbá fún un ànábìdá lóhùn láàmàlà lákà láàmàlà lákà ó lówó kan tó gbà o gbogbo ẹni tí ọkọ ìyàwó jọ wàá múwèé òun ra kinní fún jọba yìí òun ṣe kinní fún jọba yìí òun ṣe gbá fún jọba yìí bẹ́yàn báyìí pé òun lọ́kọ obìnrin ọ̀lẹ́tọ̀ kan láàmà làlákà ànábì ní nkúntà sọ̀dápútà àléyà fàhùwà bí mẹ́sà àlẹ́rìtà min farajiha min farjiha bọ́bá ipò ọ̀sán sàdáàkì fún un lóòótọ́ ẹ̀tọ́ tó ti ní sí ńgbà tẹ́ ẹ ti ń súnmọ́ra yín ní ńkọ́ ẹ́ àbí tí wọ́n wá ń pé owó rẹ nísìnyí láàmà làlákà wa in kunta kadhabta alayha bọ́bá tẹ̀ wá sí pé wọ́n lọ parọ́ mọ́ èyí tó burú nù bọ́bá yìí pé wọ́n lọ parọ́ mọ́ arábìnrin yìí fahuwa ab'adu laka minha eléyìí ni tẹ̀ wá jìnnà púpọ̀ sí ọ kí ni ìdájọ́ sẹ̀ríà fíkìrì hadithi ń bì òun láti mẹ́nu bá ni ni pé owó téèyàn bá fún obìnrin pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ kí ni sọ̀dáàkù. So ọ̀nà kan náà lèèyàn fi lè lẹ́tọ̀ọ́ pé mo fẹ́ gba sọ̀dáàkù mi padà torí pé òpin yà fẹ́ dé kí lọ́nà kan ni òun lèyí tá à ń pè ní alkhulu'u alkhulu'u ìyẹn ni pé ọkọ ń ṣe gbogbo bágbára rẹ̀ ti mọ kò ṣèyàwó yìí kò fìyà jẹ kò sì pé òun ọ̀fẹ́ mọ́ àmóbìnrin yìí lọ́sà takú pé òun ò lè bá a gbé mọ́ kò wù òun tó bá bẹ́ẹ̀ òun ni sẹ̀rí àfààyè gbọ́kùn pé tọ́ yọ̀ǹda rẹ̀ ìsìláàmù ẹsẹ̀sì ń pé ẹ ti ọlọ́run ti so yín pọ̀ náà ẹ lè já mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lè yí wọn gbogbo àwọn tí ń pé wọn ò lè já mọ́ wọn máa wá lọ so mọ́ mi ń ta pé ìwọ́sá wà ń bẹ̀ ńgbà tí láà lè já mọ́ wọn ìsìláàmù kọ́ wọn o ìsìláàmù ni pé bí ọba ti wọ̀ mọ́ yọ̀ǹda rẹ̀ àmọ́ ń gbọ́ pé wọ́n ọ̀ jẹ̀bi rẹ̀ ó sì pọ̀ fẹ́ mọ́ yìí ẹ̀tọ́ rẹ̀ gbàá sọ̀dáàkì rẹ̀ padà ọ̀tán àmọ́ ọ̀rọ̀ tọ̀láàkù àti tọ̀láàkù rọ́jẹ́ ni àti tọ̀láàkù bá inú ni àbílẹ̀ àánú orí ìta kàtán yìí ni làmàlà làkà kò sí owó kan téèyàn máa béèrè o pé bá ń kó owó mi so nípa lérí eléyìí sọ̀rọ̀ sọ̀dáàkù díẹ̀ obìnrin tí ẹ̀tọ́ táwọn obìnrin ní sí sọ̀dáàkù oríṣi ọ̀nà mẹ́rin làwọn obìnrin pín sí àwọn mẹ́ta nù wọ́n lẹ́tọ̀ọ́ sí sọ̀dáàkù ìran kẹrin nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí sọ̀dáàkù lọ́dọ̀ ọkọ tó bá fẹ́ ìran àkọ́kọ́ nù ran obìnrin pín sí lọ́nà sọ̀dáàkù ni alimadikulu biha alimadikulu wakọ̀d fúribọ̀láha maharun wakọ̀d fúribọ̀láha maharun Daraja alákọ̀ọ́kọ́ nù obìnrin tí a ti so yìgì rẹ̀ lẹ́yìn eléyìí ń o ti wá wọlé ó di mélòó a ti so yìgì wọ̀kọ́ dúkìlá bíhà ntí jẹ́ lọ́kọ láya láàrin wọn àtọkọ tí wọ́n so yìgì rẹ̀ fún yìí ó ti ṣe kínni ó ti wáyé ìbá wa ṣe jọ́ kan ló gbé ń ni kò bá sọdún kan ni kò bá sọdún ọgọ́tọ̀ ọdún ni faqad thabata laha al-maharu kamila sọ̀dáàkì rẹ̀ pérépéré ọgbọ̀dọ̀ gbàǹkẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé bọ́kọ́dà ọba ipá déhùn lọ́wọ́ àpé yín fún ọ yín ibà sì ti kọ́ra wa ọ wàá sọ̀dáàkì fún un ẹ̀yin ọba ṣe àdéhùn fóbìnrin pé òun ó fún àbó fún ní páàtì ńbẹ pé páàtì báyọ̀ wọn mọ̀ fún ọ kọ́dà bọ́ bá ti yánu tínú rẹ̀ ń dùn gbà òun tó lóun ọ̀ra mọ́tò fún ọ wàá mọ́tò o kọ́ra bẹ́ẹ̀ bá kọ́ra yín jọ́ kejì lóbìnrin tí n ti máa ṣẹlẹ̀ láàrin lọ́kọ láya bá ti lè ṣẹlẹ̀ àkọ́kọ́ nìyẹn kì í sọ̀rọ̀ ẹ̀rín ọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ láwùjọ púpọ̀ ni ìdárajà ẹlẹ́ẹ̀kejì òun náà súnmọ́ bẹ́ẹ̀ òun ni alimadukulu biha wàlákin lam yufrad laha sadaq ẹ̀rí lórí ìtàkọ́kọ́ wí nínú àyà kùránì tó ní famastamtaatum bihi minhunna fa'atuhunna ujurahunna famastamta'tum bihi minhunna fa'atuhunna àyà yìí làwọn kan máa tún tukutu o àwọn onímútíà ó gba àwọn tí wọ́n sọ ọmọ àwọn ọmọ dóńzì náà wẹ̀sìn náà wọ́n láwọn ń sìn pé fẹ́ lónìí ọkọ̀ lọ́la wọ́n wà ní ọlọ́run ní famastamta'tum ẹni ẹ bá ti ṣe mútíà rẹ̀ ẹ̀fún ní ẹ̀sá ti fún lówó ọ̀yà rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un kéèyàn ọlọ́ọ̀ka tafsiru àyà yìí o ìtukùtù làwọn ṣí àmọ́ tu o gbogbo ẹni ọba ti kó sí wọn lọ́wọ́ ọlọ́nkọ́ mọ́sá yọ wọn tọ̀rọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lu yìí ní ti ń kó sọ́wọ́ wọn tí wọ́n mọ̀ famastamtaatun bihimin ìtumọ̀ àyà yìí ni pé obìnrin tí ẹ bá ti jọ wọlé tọra yín tí gbádùn tí máa ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin bá ti ṣẹlẹ̀ kọ́dà bọ́ ọba ti fún un ní kọ́bọ̀ nu sọ̀dáàkú rẹ̀ ọgbọ́dọ̀ fún ẹ̀ bá kọ́ra yín jọ kejì ìran kejì òun ni ẹni tí òun náà ti wọlé àmọ́ kò sínú àdéhùn pé iye báyìí ní fún ọ ìyín fún ọ ń sọ̀dáàkí ni àmọ́ iye báyìí ni wọn ò ṣe kíni wọn ò fi rin gùn òun là ń pè ní sọdáàkù gẹ́rù mùsàmá sọdáàkì tá ẹ̀ ń ní nǹkan pàtàkì gbóbìnrin bá di gbà bẹ́ẹ̀ kìí ṣe wọ nù sẹ̀ríà tó trọ́ọ̀sì ọkọ rẹ̀ débẹ̀ àmọ́ ibi tí ìṣòro ti lè wá ni pé òpin yà wá dé kó tó dìpọ̀ fún ní nǹkan pàtàkì tàwa ni ó define nǹkan pàtàkì aha ibi tí wàá lò ó ti ṣẹlẹ̀ nù torí bẹ́ẹ̀ bá fi lọ obìnrin nǹkan pàtàkì tí ó ga jù bẹ́ẹ̀ bá sì fi lọ ọkọ ntí ò tó nǹkan kan lòun náà pè ní nígbà tó pin yà tiẹ̀ ti ṣẹlẹ̀ aha sẹ̀rí ọ̀wá yẹn nìkan jẹ́ ń bì yí òun òun là ń pè ní maharu almithili maharu almithili kaamilan maharu mithili lọ́gbọ́dọ̀ fún tí ó pè pérépéré kí ni túmọ̀ maharu almithili ni pé àwọn onímọ̀ wà wo status obìnrin náà pé irú ọmọbìnrin báyìí àà iye báyìí wọ́n máa fún wọn gbogbo iye tí wọ́n bá wá pè àfọ wà maharu alimẹsìlì àwọn náà ò ní í ṣe jàǹbá gbáà ọmọ tí bóyá wọn wo pé ẹ̀kọ́ tó ní àbí ilé tó ti wá àbí nílùú wọn àbí nírú gbogbo tí wọn bá láwọn wò pé ah, irú ọmọ yìí ah, èèyàn gbọ́dọ̀ fi ten thousand lọ́rú ọmọ yìí lápèjúwe ẹ̀kan rẹ ọ̀rọ̀ ṣẹ̀ríà ni wọn ó wo kọ́sítọ́ọ̀mù ìlú nígbà ah, ẹni báyìí tí ó fẹ́ ru ọmọ báyìí ń jò ní hundred thousand ló fún márùn-ún mẹ́sílì nù wọn bá sì sọ pé five thousand ní márùn lùmẹ́sílì nù ìtumọ̀ ẹ̀ ní pé iye tí wọ́n máa fúnrú rẹ̀ lọ́gbọ́dọ̀ fún kàmíláńtì ọ̀gbọ́dọ̀ dí ó dìran mélòó ó dìran méjì ìran kẹta òun lẹni tí wọ́n so yìgì tí è wọlé wọ́n so yìgì rẹ̀ kò sì tí ì ṣẹ́gi ni wakọd fúribọ̀lá ha alimaharu àmàdéhùn ti wà péye báyìí ní fún ní mahari ní sọdáàkì ó súnmọ́ta lákọ̀ọ́kọ́ àmọ́ yàtọ̀ wọn ni pé òun ò tí ì wọlé aha irú eléyìí náà ó fún máhàrí tó ṣàdéhùn àmọ́ gbogbo ẹ̀ kó fún kuraani ní kíni wa in tallaqtumuhunna min qabli an tamassuhunna wa qad faradtum lahunna farida fanisfu ma fanisfu ẹ wàá da méjì ìdajì ni ó gbà àti so yìgì àmọ́ kò tí ì sí àjọṣepọ̀ kò tí ì wọlé ẹ́ àmọ́ ti ẹkọ ti yánu sọ pé iye báyìí ní ní fún ọ èyí tí sẹ̀rí àfi parí ìjà láàrin wọn kíkó wọn máa lọ rọrùn ni pé fanisu máa fàrọ tún ìdajì tó olófun ni túláàsì ni kò wá fún torí pé kò tí ì ṣèkínni kò tí ì wọlé ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin ọyẹ náà ti mọ̀ bá a ṣe ń tó bọ̀ yìí nísìnyí kí lẹ́lẹ́ẹ̀kẹrin òun lèyí tí ò jí i wọlé tí wọn ò sì sọ pé iye báyìí láàfún ọ̀tún bẹ̀rẹ̀ náà nù ẹ̀yìn náà ti di fuqaha lam yudkhal biha wa lam yufrad laha al-mahar kè wọlé wọn ti so yìgì gbogbo yìí táwọn yìgì ti so àmẹ́nu bíi tí sọ̀dà láàfin máa ń sọ pé yìgì lè so kéyìn ó tó gba kínní kó tó gba sọ̀dà sọ̀dà kí ọ̀gbọ́n báyìí pé ní tí ò tí ì jọ lọlé àwọn àna rẹ̀ dì sí ni pé èdè ìnésọ̀dá kìíní lọ́lọ́la kò burú èyí tẹ́ fi máa ṣe ń tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ọkàn jọ bí ẹ̀rín ni ṣẹ̀rí àtò ọrọ̀ ọrùn o lè ṣàdéhùn o lè má sọ yìí kan gbá ìfọ̀n ní nǹkan dé tí ó sì ti ọlọ́run bọ́bá ti lóun gba ẹ̀tọ́ obìnrin ni ó ti tán nípa báyìí ràn kẹrin ni pé wọ́n so yìgì àmọ́ kò tí ì ṣe kí ni kè wọlé ọkọ òsì sọ péye báyìí ni irú eléyìí ni kí ni kùránì wí mbẹ́ hmm? famaticuhunna ala almusici qadaruhu wa ala almuqtiri qadaruhu irú eléyìí ntí ọba wù yín màtáàrù ló kù gbà mo bùn ọ ní nǹkan báyìí òun ò lẹ́tọ̀ọ́ pé ọ gbọ́dọ̀ pé iye báyìí àbí dajì rẹ̀ nígbà tí o tẹ̀ tí ìfìrin gun pé àmọ́sẹ̀rí akọ́bìnrin lédè bíi pé kọ́dà ń ru kéèsì bẹ́ẹ̀ náà ó fún ní nǹkan kan ẹnu pé gbogbo ntọ́ ọba fún un bọ́ kùránì tí wọ́n á ṣe wá sí fún yẹn ń bẹ̀ pé bọ́ ọba ti wá lágbàá mọ́ o fún o bọ́ ọba lágbàá mílíọ̀n fún bọ́ ọba lágbàá hundred fún un alal musi'i wa alal muqtiri qadaru so eléyìí ni ọ̀nà táwọn obìnrin pín sí nípa ọ̀rọ̀ almahru aya sórí eléyìí látàrí ẹni tó ní máàlì tànàbì ní láàmàlà laka ọjọ́ ti lọ ẹ̀já dúbà iná hádà wallahu ta'ala alam wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in ẹjá sọ béèrè ìjọ mẹ́jọ insha Allah pé ń jò ní ní sùn ṣàbán ìwà mọ̀ntọ́ fà á tọ̀ àmọ́ àwa máa bá mọ̀ kásọ̀ yìí tọ́lọ̀ ní awí ní sùn ṣàbán ọjọ́ ńlá ni tọ́ra nẹ́bì ní ǹjọ́hun ọlọ́run ó forí jìn gbogbo àwọn èèyàn àfàwọn méjì àwọn méjì wo ẹ̀yin ọba ṣẹbọ pẹ̀lú ọlọ́run bọ́ sàdúrà àti ilẹ̀ fi mọ́ ànábì lọ́lọ́run ò ní forí jìn àtẹni àtàwọn méjì tí wọ́n ń bára wọn jàjà ní kíra wa mọ́ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú bẹ́ẹ̀ àmọ́ pé náfìlà kan àbáwẹ̀ kan ànábì ọgbà o nítorí nísú ṣàbán ẹ náfìlà ẹlẹ́gbẹ̀rún ẹ kékulú aláwọ̀ ọgọ́rùn-ún gbogbo àdádálẹ̀ ẹ̀sìn ni o gbogbo àwọn àfa àṣẹríà ànáwáwí ibn taymiya ibn kòtò gbogbo wọn ni wọn panu pọ̀ pé èèyàn náfìlà kan ní sùsàbán àbí ìgbà àwẹ̀ ọjọ́ ní sùsàbán kò sínú súnà nàbí o sàbánù generally ànábì máa gbà àwẹ̀ ńbẹ sallallahu alayhi wa sallam ẹni tí ń bá ti ń bá àwẹ̀ tiẹ̀ bọ̀ bọ́bá fẹ́ gbàǹjọ ní sùsàbán pẹ̀lú àníyàn pé ànábì á gbà àwẹ̀ ní sàbánù púpọ̀ kọ̀ láìfí àmọ́ kéèyàn má gbà àwẹ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́ wá di òní àbíjó ní ṣùṣà àbánu kó kí àwẹ̀ mọ́lẹ̀ bídí àní o wa muhammad wa alihi wa